lọ láwọn àkókò kan tá a ṣàlàyé rẹ̀ èyí tí ń bẹ fẹ́ni tí ń bẹ ní ájì èyí tí ń bẹ fún àtẹni tí ń bẹ ní ájì àtẹni tí ò ní ájì. eléyìí náà ni ọ̀rọ̀ dúró níbi iná nípa ọ̀rọ̀ hajj ẹ̀rí pé ńgbà àti bẹ̀rẹ̀ tẹ̀síwì tọdún yìí ọ̀rọ̀ hajj ni àkùrá yẹn olùwà tó fẹ́ bá wa sọ̀rọ̀ míì lọ́yàtọ̀ fún ọ̀rọ̀ bá a ti ṣe hajj àtàwọn adájọ́ hajj. Orúkọ Al-Qur'an Al-Karim ẹ̀sìn Ìsìláàmù gbogbo nǹkan ló dá sí. Ó dá sí bó ti sin lọ́run láàrin wa àtọ́lọ́run ò ní dàrú. Ó sì dá sí bó ti lò láàrin ẹ̀dá ẹgbẹ́ rẹ̀ kọ́dà bó ti bá àwọn ẹranko lò kọ́dà bó ti lò pẹ̀lú ti ọ̀lẹ́mìí gbẹ̀yìn ìsìlámù dá sí o ọlọ́jọ́ jẹ́ pé mùsùlùmí ti ń bá ń wùwà àbí ti ń ṣèṣe pé àdàkùn ọ̀rọ̀ ẹ̀sìn kan lélẹ́yìí o kò sí ní tí ẹ̀sìn ọ̀dá sí nígbèsè ayé ìwọ ọmọ mùsùlùmí o kọ́dà bọ́ ń tajà kọ́dà bọ́ ń rajà béèrè wo ni ó mú ọ rí ọ̀nà ọlọ́run níbi ọjà títà rẹ̀ béèrè wo lèyàn lè ta tó lè ra tó lè kóyàn débi ìbínú ọlọ́run ọlọ́run kò sọ wá ń bẹ̀. olùwọ́ bá ń sọ fún wa nù ayà yìí pé wa minan nasi man yu'jibuka qawluhu fil hayati dunya wa yashhadu Allaha ala ma fi qalbik wa huwa aladdul khitab ọlọ́run tí ó dáwọ̀ ẹ̀dá tó sì mọ̀ wá tí ò síbi tẹ́nìkan fara pamọ́ sí fọlọ́hún ọlọ́run fẹ́ júwe díẹ̀ fún wa nínú ìwà ọmọ ànábì àdámà èyí tí ọlọ́run bá júwe fún wa níwà tí ọ̀tá ń fi ń kìlọ̀ fún wa ní ìtajáwọ́ ń bẹ. bá a ti kà ń bò mí náà ọlọ́run ó ròyìn àwọn tí ń ṣe dáadáa náà tí ń sọ fún ọ náà ni pé bọ́ bá ń wá àyàn tó jọ o àwọn tí kò gbọ́. ẹ̀rí lè dá Al-Kùránì wí yìí nínú àwọn òròyìn tí ọ̀dá ni o tí ó yẹ kí a bá lọ́wọ́ ọmọ mùsùlùmí àmọ́ lọ ní yọ ọmọ bẹ náà àwọn èèyàn òun mọ àwọn ẹ̀dá tó ń dá. wọ́n mìíràn àwọn èèyàn máa ń yọ kàkọ́ òlùhù bọ́bá ìpọ́rọ̀ ẹnu làáfi mọ bí èèyàn ti rí ni ẹnu àwọn ẹlòmíì dùn qawluhu fil hayati yu'jibuka ọlọ́run ní bẹ́ẹ̀ nu ọmọnìyàn tí wọ́n bá sọ̀rọ̀ ọ̀rọ̀ rẹ̀ ọmọ wù wọ́n bọ́bá tó yóò rí tó bọ́bá sọ̀rọ̀ yóò dùn kọ́dà bí ń parọ́. ومن الناس من يعجبك قوله في الحياة الدنيا nígbèsè ayé yìí kódà ẹlòmíì kó lẹ́bù pé yọ kàn sọ yóò dùn kódà yóò tún máa bọ́lọ̀ ń búra wa yashhadu Allaha ala ma fi qalbi lẹ́yìn tá a rí ìtọ́ sọ lẹ́nu yóò tún máa wá pé wà láì bó ti rí lọ́kàn mi ní sọ fún yín o kò sì rí bẹ́ẹ̀ lọ́kàn rẹ̀ kú ọ̀yìn. ويشهد الله على ما فيه ọlọ́run tí ó rí inú tó rí ta ló fi ń jẹ́rìí irọ́ àti kíní àti kejì kò sí ìtọ́jà ńbẹ kò sí pẹ́ẹ́nu èèyàn lọ́kàn dùn ìdí ń wí ọ̀dọ́kẹ́ ọ̀tọ̀ ni ìdí ń wí jáde ọ̀tọ̀ lèyí tí òkú sínú èyí tó tiẹ̀ wá burú ni pé bọ́ bá tiẹ̀ wí fáwọn èèyàn báwọn náà bá wò pé àbí wọ́n ti wí nùbá ẹ ti fọkàn sí o. òtún wá bá a débi pé ẹgbà mo ti wí wọn o wàláì tàláì thumma billahi alladhi la ilaha illa oṣù bẹ̀rẹ̀ ọlọ́run. ọlọ́run tí orí nú torí ta kò tó rò ó kò tó ṣe é kò tó wí ọlọ́run tó ti mọ̀ á. wa yashhadu Allaha ala ma fi qalbi. yóò tún máa fọlọ́ jẹ́rìí pé bí n ti ń bẹ lọ́kàn mi ni o ẹ̀rí nù mí lóòótọ́ àmọ́ mo búra fún yín kó ti rí nu sì mọ̀ pé ò rí bẹ́ẹ̀. wa huwa aladul khitab ọlọ́run ní kò sí ní tó fẹ́ ṣe ju pé kásápá lè ágíù táàfi kọ̀m̀bíǹsì ẹlòmíì kọ́dà mi táwọn yóò lẹ aládùúgbò púpọ̀ ó lè níyàn jíjà ọ̀gbẹ́ni ọba rí báyìí kò sínú wa mùsùlùmí o anabuwa muhammad sallallahu alayhi wa sallam anabi ni ayatul munafiki sada àwọn tí a fi dá mànáfi kí èèyàn máa yẹn bá pé èèyàn ní mọ̀náfìkì ìyẹn ni pé kò sí ìsìláàmù lára ẹ̀ nù ìmọ̀ ìsìláàmù rẹ̀ ọ̀fẹ́lẹ́ òun ní nífàákù amali àwọn àlùfáà ní nífàákù amali kí ń wùwà mọ̀náfìkì ìgbàdí ń wùwà mọ̀náfìkì máa ní rẹ̀ náà lọ́fẹ́lẹ́ ló dínkù lójó máa wùwà mọ̀náfìkì kí sì ní jẹ́ mọ̀náfìkì náà ní kí ń gbé ọ̀dọ́ tí ń bẹ ní ọ̀kẹ́ ẹlòmíì èwo ni àbùrọ̀dún ẹni tó mọ̀ pé kò sí ìdùnnú rẹ̀ lọ́dọ̀ rẹ̀ èwo lọ gbọ́dọ̀ dùnnú lérèfè òun náà ni ó kí fóònù mọ́lẹ̀ ni ó máa fi ẹnìkan lójú rẹ̀ pé ẹjọ àbúrò mi yẹn àwọn kíní tí mo wí nǹkan gbà wọn bá sì fi jáde táwọn ní ọ̀nà sọ fún un pé wọn kàn gbígbẹ lójú rẹ̀ ní ọ̀nà ọ̀dà lóhùn. gbogbo àwọn ọ̀wà báyọ̀ dáa kò sì ṣe wa ọmọlúwàbí kọ́lá kìí ṣe wa mùsùlùmí. ànábì láwọn sáàfin dá mọ̀lẹ́sì sí ma ààrẹ ní pé kí ni ìdá àdásá kàkà wọ́n bá ti sọ̀rọ̀ ìrọ̀lẹ́ bá ń bẹ̀. wà ìdá wàhádà wọ́n bá sàdéhùn ẹ̀ ní bá bọ́bá lẹ́ bá òun bì kan ti kó mẹ́ẹ̀ tó kó lé. wọ́n bá ní ah, ẹ̀fọ́ kan yín balẹ̀ ń tẹ́ fẹ́ yìí àwọn bá dijọ́ báyẹ wá yóò tẹ̀ra àbùkù tó dijọ́ ń. kí ló ń ṣe báwọn sí ìwà mọ̀nàfì kìlọ̀ ètò wa wọ́n ìdá túmínà káànà ànábi nínú àpẹẹrẹ mọ̀nàfì kí ni gbogbo ẹni tá a bá gbé àmọ́ ẹ̀nà sí lọ́dọ̀ tá a fọkàn tán kí ọjà ń bá yàn. torí náà àwọn tí olùwọ́ bá júwe nu àyà yìí mo ní bọ́lọ́ bá júwe àwọn ọ̀wà tí ọ̀dà ń fi ń kọ́ wa lẹ́kọ̀ọ́ ni pé ẹ̀yẹ má jọ wọn o inú tí ọ̀dà ni mẹ́yìn ọ̀dìbò kàkọ́ òlòwú ilẹ̀ àti dúníyà wáyù ṣíbi lọ́ àyò tó máa fọ́ lọ́n búra pé ń bẹ lọ́kàn òun nu tó sì mọ̀ pé ò rí bẹ́ẹ̀ wàhúwa aládùlùfẹ́sọ̀ ẹnu tí ń kàn fẹ́ náà nígbà ẹ̀fọn lẹ̀ ṣé káwọ́ láti bá wọn sọ̀rọ̀ kí wọ́n fi gbà pé òdodo ni ẹ̀dá dá wa iná ni wọ́n ń dádọ̀ ọ̀hún o ẹlòmíì ọmọ sọ pé ẹ̀yẹ sáma sọ̀rọ̀ ọmọ sọ̀rọ̀ sáfi gbogbo ẹ̀ sínú lẹ́nu òun máa ń tó wọn sọ tí wọn ò ní máa tí wọn wí mọ́. yóò tún wá máa fọ ọlọ́run búra lórí irọ́ aládùn ìfẹsọ̀. wà tawàlà sáà fìlà àrùn wà tawàlà gẹ́gẹ́ bí n tí mo wí lẹ́ẹ̀kan tàwálá ìmọ̀ òun fúnra ẹ̀ ló kó omi oúnjẹ parọ́ fún yẹn tàwálá tàwálá ẹni ọ parọ́ fún kó lọ́dọ̀ ẹ̀ sáà fil ardi yọ máa bá tiẹ̀ lọ lórí ilẹ̀ lèyí sí dàbí ha kí ni ọmọ bá fi lórí ilẹ̀ ìbàjẹ́ ni ìlà tàwálà gbogbo bí òun bá wọ̀ sáà fil ardi lèyí sí dàbí ha àtẹròyìn tí ọ̀dá ni kí wọ́n máa mà yàn pé gbogbo ibi tí wọ́n bá dé wọ́n máa bà bẹ́ẹ̀ jẹ́ ni o ìgbẹ̀ntìrò àdáwò báyìí bá ń bẹ fún dákùn bẹ lọ́hùn kọ́lọ́hùn ọ̀yà ọ̀yà kọ́dà wọ́n fi ròyìn ẹlòmíì pé a tí wọ́n ti dọ́fíìsì ń ná oṣù tán tí ó tù àwọn èyí débì kan àbí wọ́n bà bẹ̀ jẹ́ bẹ́ẹ̀ nínú ròyìn tí ọ̀dà ni gbogbo ọ̀nà fasadu fil ard olúwa kìlọ̀ fún wa pé èsì tó ń balẹ̀ jẹ́ báadá ìsìláhìá ilẹ̀ tí wọ́n bá ń bíbàjẹ́. èyàn ah, ti ẹ̀ lé pé ẹbí wọn ti bàjẹ́ lèmi náà lé mọ́ bàjẹ́ olúwa ní wọ́n bá ọ̀bá bẹ́ẹ̀. وإذا تولى سعى في الأرض ليفسد فيها ويهلك الحرث والنسل àrò ọ̀nà àbàjẹ́ lórí ilẹ̀ nù o ọ̀gbọ̀n tí ń destroy nǹkan ọ̀gbìn kọ́dà bọ́ jẹ́gbọ̀n fúlàní adámàlú torí pé màálù tí ó jẹ ẹyọ jẹ oko olúwa ní wàyóò léka alḥarusa àtẹnu tí ọ̀dà kéèyàn máa wù lórí ilẹ̀ àtẹ àkànfi ti fúlàní sàpèjúwe ni o gbogbo wọn náà tí ọkàn ń torí pé o fẹ́ dáná igi tí ó wúlò fún generation ọ̀pọ̀ generation ọlọ́gbé òfin kóná ìjọba kéékèèké àgbọ́ wọ́n nílẹ̀ ń gbóná climate change ọwọ́ àwọn ádámà náà là á fi ń fà á sọ̀rọ̀ pé lásán lọ́lọ́run dá gbogbo àwọn igi lọ́dá gbogbo àwọn ewé lọ́dá gbogbo àwọn oríṣiríṣi nǹkan tí ń stabilize environment. àti nínú wà bàjẹ́ kọ́ ọmọ mùsùlùmí ọmọ inú tí wọ́n fi lè kọ́ ọ fún pé àwọn eléyìí ń balẹ̀ jẹ́ ni wọn ò tún lẹ̀ ṣe o wọ́n yóò lé ká àlùhà. wọ́n ní gbogbo nǹkan rúgbìn gbogbo nǹkan èso yóò wúlò fún ọ yóò wúlò fáwọn míì yóò wúlò fáwọn tí ń bọ̀. kéèyàn máa bàjẹ́ inú tí ó ta inú ọ̀nà téèyàn fi ba ilẹ̀ jẹ́ ni bá a dá ìsìlá anasilu ni bí ọlọ́run ti ní kó ń kálukú wọ́n máa wáyé wọ́n bí wọ́ ìwọ́n náà bí yàn gbogbo ọ̀nà téèyàn bá fi ń gbẹ́gi dínà kọ́ńtínúìtì ètò ọlọ́run yìí ọ̀n balẹ̀ jẹ́ lórí ilẹ̀ ni o gbogbo mẹ́díkù dọ́kítọ̀ tó gbajúmọ̀ pé àìsàn ti dọ́dọ̀ rẹ̀ kọ́nà bó so ní oṣù mẹ́jọ àwọn yọ̀ wọ́n yọ̀ fó báyìí ọ pàdé pẹ̀lú ọlọ́run ìwọ tó ń sẹ́yún náà ń kọ́ ìhìnàkìn náà èyí sẹ́ni tí ó rí yàn dídì tó yàn bá pa á nìkan lọ́ pààyàn gbogbo ẹni ọ sẹ́yún ọ pààyàn o lọ́ọ́ bẹ́ẹ̀ nu sẹ̀ríà o abortion èyí tẹ́ sì máa gbọ́ pé wọ́n ní nígbà tí ọba tí tẹ́mi ọba tí wà ń bẹ̀ nígbà tẹ́mi bá ti wà ń bẹ̀ wọ́n ń sọ fún ọ ní pẹ́sẹ̀ kan kan lọ ní ọ̀kan kẹ́ láńsẹ̀sì àti máa sẹ́yìn o. bẹ́ẹ̀ ni anabuwa muhammad sallallahu alayhi wa sallam ó jẹ́ òye wa pé kìí ṣèjọ́ tí obìnrin àtọkùnrin ti pàdé kìí ṣèjọ́ òun náà ni ọmọ ti di ẹlẹ́mìí òdodo ni. ìnùtọ́lọ̀ fi tí ìmọ̀ àgbàlódé àti science generally àti medicine ọkọ̀ ń fáàmù ẹ̀ pé píríọ̀dù kan ń bẹ tí wọ́n ń pè ní ensoulment period nígbà tó lọ́wọ́ ó kò fẹ̀mí sí fetus ọmọ tí ń bẹ nù ìyá rẹ̀. báwọn àlùfáà bá wá ń yànnàná rẹ̀ pé oyún ṣíṣẹ́ before ensoulment oyún fífẹ́ oyún ṣíṣẹ́ lẹ́yìn má sì gbọ́ wọn ò fún ọ láìsẹ́ǹsì pé bọ́ ọba yọ ọ́ tẹ́mi èdè bẹ́ẹ̀ kò sí nǹkan kan àmọ́ burú ẹ̀ṣẹ̀ tí oyún tó ọsẹ lẹ́yìn tó ti dẹ lẹ́mìí nígbà tó pa àyàn nu àmọ́ gbogbo ohun tí ọbàjẹ́ náà létò tọ́lọ́hún ti ń jẹ́ pregnancy ti ń jóyún èèwọ̀ ní general ẹnu sẹ̀ríà o ẹ̀rí gbogbo àṣà ọ̀rọ̀ burúkú tí ọkárí ilé ká oko wọ́n bá wọ́n ní unwanted pregnancy ọmọ bẹ́yàn ti lóyún ó sì ní unwanted ó kò mọ́ ní ọ̀rọ̀ burúkú àwọn tí ń promote irun náà pé ẹ bá fẹ́ yọ unwanted ẹ bá fẹ́ prevent unwanted ó sì mọ ọ̀nà tó rìn tó fi dé àbí ẹnìkan kan rìn lọ́n títì kó yọ ọkọ̀ fò mọ́ ẹ tí ọba kan fò máa yàn alálẹ́ pé ọ̀hún wọ́ntẹ́dì ìtẹ̀yàn rìnà rẹ̀ tó ṣáájú rẹ̀ tó rìnà rẹ̀ kí wọ́n ṣe wọ́ntẹ́dì ọ̀ gbọ́dọ̀ wá pọ̀ ọgbọ́n bọ́ ọba ti rìn ín kọ́dà nù tí èsì láńsẹ̀sì àti sẹ́yìn gbogbo ẹni ọba wà kí alẹ́ sẹ́gbọ́n fi ti àbúrò mọ́lẹ̀ tí wọ́n lóyún ẹ̀ gbọ́dọ̀ yọ wọ̀ èsì pé ẹ wà kí alẹ́ ṣẹ̀ṣẹ̀ ń ní ẹ olùwọ́ bá ti kìlọ̀ fún yín ọ̀la ànábì òjíṣẹ́ oṣù jíṣẹ́ ọ̀rọ̀ ọ̀sọ́làm ànábì ní báwọn ọmọ yín bá ti kọ́ ọmọ ọdún mẹ́wàá ẹ má jẹ́ wọn ó sùn pọ̀ mọ́ ọmọ fi wá ń wọ secondary school wọn jọ máa wẹ̀ níbi kan náà ilé yóò ro tówẹ́lì mọ́ ìgbà yàtọ̀ wọn wọ níkà ẹ̀ra fíìmù kí fíìmù sílé àti African magic àtẹ̀jẹ́ májíìkì ọwọ́ adélẹ̀ tẹ́ńtẹ́ fọwọ́fà wá adélẹ̀ wá ní ẹ má wọ̀ ayọ̀ dànù ẹ jìyà lọ́dọ̀ ọlọ́run. àlè máa fọwọ́ tẹ òfin ọlọ́run lójú ọwọ́ ayíwọ́ tán táwa rò pé ntọ́lọ́run tó lòun ọ̀fẹ́ ń lò fún ẹ. gbogbo ọ̀nà yìí là ànábì kìlọ̀ fún wa débi pé ọ̀lọ́ àṣọlá ànábì ní obìnrin kan àtọkùnrin tí èsì léwẹ̀ wọn ò gbọ́dọ̀ wà ní kọ̀rọ̀ kan tẹ́nìkan ní máa tí wọ́n ń dáwọ́ ọlọ́run à ń prevent gbogbo ntẹ́yìn sọ di unwanted yìí ni bọ́ọ̀ bá wọ́ǹtì rẹ̀ yìí ń lò ní í wọn náà ń jọta ànábì sọ àdìbì yìí ìwé ìjì wọn náà fẹẹ béèrè ìwé ìjì wọn náà ń dánwò lónìí ọkọ rẹ ni ní alhamu alimautu ẹnìkan béèrè ká ìwà ànábì oníkọkùnrin kan àti obìnrin bíi èsì iléèwé wọn mọ̀mọ́jọ wà nù yọ wà nù yàrá wọn wà ní inseclusion ò gan òun gan ni wọn ò ní tètè suspect ẹni ọba rí ọkùnrin àjòjì pẹ̀lú ìyàwó rẹ tí wọ́n tilẹ̀kùn àwọn náà ó pe kí ló dé kí ló ń wá àmọ́ èyí tó jìnà sí tí wọ́n suspect náà já ẹbí ilé ẹ̀gbọ́n rẹ̀ bọ́yá ẹ̀gbọ́n rẹ̀ rántẹ́ ànábì ní ìhun náà dáa gbogbo ẹni tí wọ́n àwọn ẹ̀yin òbí náà tẹ́ ń pé má lọ gbọ́dọ̀ gbọ́dọ̀ tí ọba ti lágbára kó ṣètò ibi tí ọmọ gbé bóyá ní boys quarter bóyá ní rúùmù kan tí ó yọ síta haramu ni kó wọn àtìyàwó ẹ̀gbọ́n rẹ̀ ọjọ́ máa gbénu létẹ̀gbọ́n bẹ́ńbí tẹ́ àwọn òfin ọlọ́run ni wọ̀nyí. ìgbélé lọ́lọ́run ṣe létò ìǹtẹ́ ń pè lọ́run wọ́ntẹ́ẹ̀dì òfin ní ṣẹlẹ̀ àmọ́ ìta ń wí ni pé inú ọ̀nà ìbàjẹ́ lórí ilẹ̀ òun ni kéèyàn rìn náà jákujáku kéèyàn wá dé kó wá ṣe pé yíyọ lògùn ẹ̀ ọ́ jìyà máyà ni ẹ̀ṣẹ̀ rẹ̀ di méjì nù. torí náà kò dáa gbogbo ọ̀nà téèyàn bá fi lè máa destroy ìmọ̀ oko ni àbẹ̀yàn destroy ẹ̀mí ni ìmọ̀ bírẹ̀ ni bọ́lọ́ bọ́lọ̀ntì ara rẹ̀ ní pé kọ̀ dá o kẹ́yìn o pé iye ọmọ báyìí ló ń fẹ́ bí láyé ẹ búlọ́ọ̀kù nítorí wọ́n fi máa bímọ wọn fẹ́ bímọ ọ̀dà sẹ̀ríà o ọ̀dà o èyí tí ò burú tí wọ́n ń dáwò lójú ayé anabi sallallahu alaihi wasallam tí anabi sì pọ̀ òun ni child spacing yá ẹja ara rẹ̀ ó lè kókó tó bímọ ní gbogbo nǹkan ẹ bá wà lílò tí ò ní jẹ́ kí ó lè conceive for a period of time tọmọ ó fi jìnnà síra wọn ní bíbí èyí ò ní ká ṣẹlẹ̀ àfaramọ́ o. ìwògbésí ayé tá à ń gbé lónìí asáfẹ́ jọ àwọn tọ̀hún afẹ́ jọ àwọn tọ̀hún. àwọn náà ń ké lónìí àwa náà la àdíje wọn mà la gbogbo àwọn ìlú èbó tí wọ́n bímọ ká bímọ méje wọn ò rí èèyàn mọ́ ni wọ́n fi ń ha fún yín wọ́n fẹ́ràn ọmọ áfíríkà ní ọ̀ngọ́ pé ọgọ́rùn èèyàn lọ ẹgbẹ̀rún èèyàn lọ sí èbó wọn ọ̀rọ̀ àwọn tí wọ́n ṣiṣẹ́ mọ́ ni. nígbà tí wọ́n kẹ́yìn sí òfin ọ̀sẹ̀ ọlọ́run tó ṣètò ayé ọmọ ìgbé ẹ̀yìn kan máa lọ àwọn kan ó sì rìpléṣì òun náà bẹ́ẹ̀ bá jẹ́ mùsùlùmí ọgbọ́n tọ́lọ̀ ń yé o iná ọ̀nà àbàjẹ́ lórí ilẹ̀ wọ̀ yóò lè kàlẹ́ wàlláhu láàyò hibbul fasad ìbalẹ̀ jẹ́ kò sì sí nínú tọ́lọ́wọ́n bá fẹ́ ọlọ́wọ́n fẹ́ràn bàjẹ́ kò sì fẹ́ràn ẹni tí ń ba ìmọ̀ jẹ́ lórí ọ̀rọ̀ abortion tá a rárá mẹ́nu bà the only excuse ti ṣẹ̀ríà recognize bí a ah, ẹ̀yọ̀ òun òun ni tí ọba lè threaten life ìyá tó lóyún kí sì ló dé tí sẹ̀rí àfi tó bẹ́ẹ̀ ẹ̀mí kan ti sátẹ̀yìn mo ti wí píríncípù wọn láì mọye ìdáyà ní ẹ̀rọ mú lọ́wọ́ àdìyẹ̀kí ìlú dáyà sùúrù ìṣà àlẹ́ torí pé a fẹ́ pírísàvù ẹ̀mí tá a ti mọ̀ yọ wáyé kọ̀ wáyé ká wá lùsì ká sacrifice ẹ̀mí tó ṣe kíni ẹ̀mí tó ti sátẹ̀yìn chinchin mí chinchin bẹ òun ni ti yá ẹ̀mí ọmọ yìí ó sì wà dáútù àwọn ọmọ yọ wáyé ní wáyé wọn bí wọn yọ dàgbà kò ní dàgbà àwọn ọmọ yìí o sẹ̀rí àfaramọ́ kọ́dà dandan ni o dandan ni o ọ̀rọ̀ àwọn kan bá ṣe jù débi pé iye ọba yà kú náà ni wọ́n ní àmọ́ yọ oyún ọlọ́run òwú bẹ́ẹ̀ o bẹ́ẹ̀ bá rí àmọ́ àwọn afọ́wọ́pẹ́ fún pé ọ̀pọ̀lọpọ̀ jẹ́ trusted medical practitioner ni ó sọ fún yín pé ah, ẹ̀rí eléyìí ah, ó ṣeé ṣe kí ìyá yìí ọ lọ sí o àpọ̀bá débẹ̀ ẹ̀ ṣẹ̀rí àní dáadáa kọ́dẹ̀ ẹ̀yọ ẹ̀yọ ẹ̀lẹ́ àpọ́ọ̀tì ìlú bá mẹ́rin gbogbo ẹ̀sìkì deformity ọmọ wa deformed inú oyún kìí ṣe excuse yẹn lọ́yọ́ o gbogbo medical doctor kọ́ lẹ̀ lẹ́nu tiẹ̀ náà kí ah, a àti wẹ́fẹ́ o ọmọ èyí orí rẹ tóbi o èyí nìkan ṣe o ẹ̀ go for abortion owó rojọ́ lọ́dọ̀ náà ọlọ́run ọba yà lóko máa yà ṣá mò ń wo kílíìpù kan lánàá àwọn àlùfáà wa pọfẹsọ akérèdé ni wọn ṣí ààrẹ lórí platform wa ọ wà relevant àmì olóògùn náà bàbá kan bẹ ní Jordan lónìí the vice chancellor present àwọn àdírẹ́sì àwọn handicap àwọn ọmọ tó wà wọn ní challenge physically challenge wọn ní bí ká ti máa pè wọn nù àwọn ẹni tí wọ́n ní people of special needs. gbogbo àwọn kan báwọn dá ẹ má máa sọ̀rọ̀ tí wọ́n máa bí àwọn kan nínú tí wọ́n máa bà wọ́n bàbá yìí àdírẹ́sì àwọn tó ẹ pé wọ́n ní special needs, bẹ́ẹ̀ tí ò rí náà bẹ́ẹ̀ tí ò lọ́wọ́ bẹ́ẹ̀ tí ò gbé à òun yìí gan tó lè example fún yín pé gbogbo ń tẹ ẹ dà láyé disability ò pé èèyàn má débi tó ń lọ bàbá yìí ò ní ká ó ní bí a ti bí òun gbogbo ọ̀ka ọwọ́ rẹ̀ yóò sí mbẹ́ oníkèéjẹ́ kó gbóná o bí wọ́n ti bí wọn. nígbà wọn bí wọn bẹ́ẹ̀ kódò láwọn kan náà àdìbáìsì òbí yẹn pé àtẹ̀tẹ̀ yẹn di ọmọ yìí ọba yìí ló kọjá o ẹ̀wọ́ ni kó tẹ́ kù jẹ́ ọmọ wa ọlọ́run ó bùn yín lómi oníbọ̀tí má ní ìyá àwọn strong ìyá àwọn ní ọlọ́run rí kó tó tó fẹ́ bùn náà nù. bàbá yìí ń sọ pé nígbà tí ó tún ṣe bẹ̀rẹ̀ oní bàbá àwọn gbàlejò kan jọ kan vice chancellor alhashimiya university lónìí ní ọdún jordan and is a professor of english language america ló ti gba phd ẹ̀ lónìí àwọn tí sought after ní all over the world ọba ọba dọ̀rọ̀ èdè òbó yìí ọmọ lárúbáwá sì fún ni lágbára ti dúró lẹ́nu ẹ̀ náà lè kó tó dúró oníbíà ti dúró ń lọ bàtì èyí tó tún ṣẹlẹ̀ sí òun ni pé nígbà tó wà lọ́mọ èké bàbá àwọn ní àlejò kan lárúbáwá àṣà dáadáa tí wọ́n sì ní pé ah, á dábà fẹ́ gbàlejò wọn pẹran fàlejò òdìdí ẹran wọn gbé sórí ìkíní báyìí nùjí lárúbáwá fi ṣe àlejò bàbá àwọn ní ẹran tọ́tọ́jú gbàtàlejò ńlá ilé ọ̀pọ̀ ẹran láì mọ̀ kí gbogbo agbálùkù náà mọ̀ fi èsì kákẹ́kọ̀ọ́ mbẹ́ ẹ̀gbọ́n àwọn rí bí bàbá àwọn ti ń dú ẹ̀rìn ọmọ èké gbogbo àwọn ńgbà àwọn ńgbà bàbá lọ tán ẹ̀gbọ́n àwọn mọ̀ bẹ́ẹ̀ pé wọ́n bí wọ́n ṣe ń dú ẹ̀rìn yìí lẹ́ẹ̀kẹ́ ní ọba tọ̀ bẹ́ẹ̀ bọ̀ wọn lójú kejì ojú kejì bá lọ ojú kan bàbá yìí tó nílò lọ́wọ́ kò níka láti kékeré wọn tó ti yọ ojú àlàáfíà rẹ̀ ọkọ̀ ojú kan nígbà táwọn òbí ọjọ́ náà à mùsíbà kan di mùsíbà méjì àmọ́ bọ́lá ń bá ní bóun ó ti bùn wa náà nù áfi ọlẹ̀ náà ni ọgbà yé o ọgbà yé o lóun ṣe ń gbáyé nígbà tí wọ́n parí secondary school àwọn nínú ìbọn mùsàn gbogbo ilẹ̀ lárúbá wọn ó gírèdì gbogbo ọmọ tó ṣe wà ẹ̀kẹ́ àbí nǹkan nǹkan táwa ń pè yàn yìí wọn ó gírèdì wọn wọn ó sì tò wọn according to their scores òun ní number two in the whole country bàbá tí ò lọ́wọ́ tí ò rí tí ojú kan ti lọ lé bẹ́ẹ̀ ni wọ́n á ń gbogbo levels of education rẹ̀ he was the best student ní first degree rẹ̀ he was the best student ní second degree rẹ̀ ìjọba bá yà ní ìwọ yìí máa lọ Amẹ́ríkà scholarship lọ lọ lọ kàwé sí i so many universities ní ń lé kí pé ìwọ yìí ọ̀gbọ́dọ̀ lọ lé náà ọ̀dà kan university mẹ́ta lamẹ́ríkà ọ̀dọ́ ló ń sọ fún wọn pé ah àwọn tó spọ́nṣọ̀ ń wá fẹ́ kó ń wá wúlò fún lòun ni torí ẹ̀ lọ́wọ́ ìpadà wálé èèyàn ńlá ni lónìí àyà síbẹ̀ ń pè ní ìwọ kọ́lọ́run tó bìtámì bọ́mọ ọ̀hún ti rí nínú rẹ̀ ògede pé ìmọ̀jú wa lọ bí pé ẹ ti rí ìmọ̀ rí tó tó wáyé ọ̀pọ̀lọpọ̀ mo ti rí a medical doctor tọ́jú ọmọ akéwì lérí tí ń sọ fún mi kọ̀ bá láì India ọmọ India ni wọn ọmọ ibẹ̀ ń mo ti mọ̀ pé ní ọ̀pọ̀lọpọ̀ medical doctor ọmọ sì nǹkan kan sí àti ah, advice ẹ̀kọ́ go for abortion. Ah, ọmọ tó ń wí lẹ́nu ní àwọn ah, ní iṣẹ́ ẹ̀fọ́ wà ní fọ́ọ̀mù èwo jẹ́ <laughs> bọ́ bá fi gbọ́ advice rẹ tó lọ yọ ó pinnu ẹsẹ̀ rẹ o. ọlọ́run ọ̀nà ìgbàhùn tí mo yí ń pa àwọn ọmọ ìgbà ọmọ mùsùlùmí ń tẹ̀sìn ó wúlò ń pa practice rẹ nù ẹnìkan wà lè fọ́ọ̀mù èyí wò pé ẹlẹ́yọ dànù o the only excuse bí mo ti wí òun ni kíni àkíní yìí yóò kó bá ẹ̀mí ti ìyá rẹ̀ the only excuse ìṣẹ̀rí àgbàlá bẹ̀ǹtì bá ń wéèkì láìs àtẹ̀yí tí ń bẹ nú àtẹ̀ní tí ń tẹ wá máa máa lọ pààyàn gbogbo ẹ̀yìn tọ́ọ̀gì ìtẹ́ bá wí fọ́lọ́run ẹ̀ máa tọ́jú ẹ̀. lórí èlò èlò owó kan yọlọ gbẹ̀mí ẹ̀mí gbẹ̀ntì ń pa ẹ̀mí o olúwa ní balẹ̀ jẹ́ o wọ́n yóò fi lè kàlẹ́ àrùtá wọ́n nẹ́sìlẹ̀ wallahu la yuhibbu àlùfàṣà olúwa òsì fẹ́ bàjẹ́ o ẹ̀yin lẹ́yìn ṣe bàjẹ́ ọlọ́run ọ̀fẹ́ o olúwa ọ̀fẹ́ bàjẹ́ òsì fẹ́ gbogbo ẹni tí ń ṣe ìbàjẹ́ náà wọ́n náà.

kátókò lórí àyà wàyúhìlíkà alḥarta wà nàṣà àwọn àlùfáà onítẹ̀fsíìrù ní inú ọ̀nà téèyàn fi máa ṣe ìlàkù alḥarta wà nàṣà àsọ̀rọ̀ tí rúgbìn lẹ́ẹ̀kan bẹ́ẹ̀ náà làwọn ẹranko ìmọ̀bí ìsìláàmù ó ṣètò débi bó lọ́ọ́ bá bó lọ́ọ́ bẹ̀rẹ̀ tó ẹlòmíì ẹran ò sé ní kankan o yọ kàn sáàmù kankan yọ kàn sọ́ọ̀lù náà ni irú ẹran bẹ́ẹ̀ bá bọ́ sálìkì á mọ ọ̀wà nù àwọn tọ́lọ̀ ń wí o wà yóò lè ka arúgbá wọ̀nyí. ẹlòmíì ń wa mọ́tò ẹran jáná mọ́tò lẹ́nu wọ́n lágbára àti apply brake kí mọ́tò dó gbọ́dọ̀ bínú pé ẹran òsì yọ bínú gbà kódà kódà ẹran kó islam kọ́ lórí pé kò ṣe tẹ̀lẹ́tẹ̀lẹ́ ṣe dáadáa inna Allaha kataba al-ihsana fi kulli shay. ọlọ́run àlẹ́bí ní gbogbo nǹkan lọ́lọ́run kọ́ dáadáa mọ́ báyìí dáadáa bá tún bá sínú gbèbè. kọ́dà bẹ́ẹ̀ bá dúnbú náà dúnbú wọn dáadáa. <laughs> láti wá pé ẹran ojú kò lú kọ́dà ẹlòmíì obìnrin ní nǹkan gbogbo ọ̀nà téèyàn bá fi ń destroy tí ó wúlò àtòkò ni àtẹran ni àti èèyàn ni kọ̀dá o iná ọ̀nà bàjẹ́ ní orí ilẹ̀ ní Allahu la yuhibbu al-fasad. wa idha qila lahu olúwa nínú tẹ́tù mọ́ pẹ̀lú àwọn tí ń balẹ̀ jẹ́ gbogbo àwọn ìròyìn burúkú yẹn ni ọba nílá láfún gbìyànjú ọgbọ́n bẹ́ẹ̀ ọ̀kan tó ní o wa idha qila lahu ittaqillaha akhadhathu al-izzatu bil gbogbo ẹni tí wọ́n ń sọ fún pé ẹ bẹ̀rù Ọlọ́run o àbí lọ́nà míì táwa máa gba wílẹ̀ Yorùbá ọ̀gbọ́ ọlọ́mọ tó ṣe fún yàn tó fi yanu tí ń fi ń pé ojú mi lọ ni o ọ̀jọ́ Ọlọ́run lọ o bẹ̀rù Ọlọ́run náà ní wíwọ̀n ọ̀hún. àbí ẹni ọ̀sẹ̀ ìwọ náà lọ mọrú tí o ṣe fún yàn bí irun yóò fi lè ọwọ́ àti òwú tí kò rí onítọ̀ ẹ̀dùn lọ ni o ẹ̀ ṣe kí ni ẹ̀ ẹ̀ tí ẹ̀ tọ́lọ́hún ẹ̀jẹ̀ kọ́ jọ ọlọ́run lọ ọmọ yorùbá máa wí bẹ́ẹ̀ pé òbí mi lọ ní òbí ọlọ́run lọ ń pè ọ́ pé kọ́ bẹ̀rù ọlọ́run náà kọ́ bẹ̀rù ọlọ́run anabi sallallahu alaihi wasallam wọn náà nẹbi lọ́jọ́ kan ọwọ́ agbọ́ orí kan, lu ẹrú láyé ìgbà tí wọ́n máa lẹ́rú bí wọ́n bá ṣe lu ẹrú nígbà téèyàn lu ibi ní kọ̀tẹ́ni tó fi ẹ̀ fi ẹrú is a property lọ́dọ̀ àwọn tí ń lu ẹrú ń jọ̀hún bọ́bá mú nǹkan ṣe ọ́ nísìnyí tó mú mọ́tò rẹ tó ọkàn lù àwọn èèyàn kan máa wo ní kékeré akọlù àmẹ́nìkan ò ní kí ẹ fílẹ̀ bẹ́ẹ̀ ni wọ́n ń bá ẹrú ló ń gbà náà ànábì ló dé ló yí padà sọ̀rọ̀ bá ẹrú rẹ̀ sẹ́ lóòótọ́ pé ọ̀rọ̀ iṣẹ́ kò jíṣẹ́ ọ̀sán múra kankan kan yín sàn ẹnìkan ò sì ní pé ó tó. ní ẹ̀ bá ló tó gan bí ìgbà tí èèyàn sọ fún eji ń gbá rẹ̀ ní kó fi ilẹ̀ ń ké ń pè pé ó ti mára ń bẹ lára jà ló ń bọ̀ òbí àbí òun yẹn sára dẹ̀ yìí ẹrú mi ń kó tó kí ni tó lu ẹrú bí ẹni tí nǹkan ẹni rẹ̀ kẹ́jẹ́ ọ̀lẹ́mìí ń bọ̀ bá sun ní ọ̀pá sí. kí là nẹ́bí wá wí fẹ́ tó fi wá wẹ̀yìn kọ̀mọ̀fà nẹ́bí ní wí fún un tó tó. àmọ́ àwọn ọ̀jọ́rú àwọn tọ́lọ̀ ń fẹ́ wí pé ẹ̀rí fẹ́lómi ìgbé fẹ́rù ọlọ́run ìgbéraga ní òtún fi dáyín lóhùn. gbẹ̀hẹ́ ṣàǹṣó wọ́ọ̀d ojú lọ ọjọ́ lọ rẹ ìgbà tó ń ju ẹ lọ náà lòún fẹ́ fi hàn akadàtò ìzàtú ìdè nígbà wọn ni ìgbìrì moto moto káyì mọ̀tòmọ̀tò tó ń dùn ún àmọ́ sọ hábí ànábì lẹ́nu yìí àti nípa fún yín ni tẹ̀rí lẹ́sẹ̀ kan náà fi àbí ọlágbára jù lọ kó o fẹ́ nà á màpọ́lọ́ ńlágbára ju agbára tí wọ́n ní lọ lórí rẹ̀ lórí rẹ̀ gbogbo tó lè wúpo ní authority ló ní ni ìwọ ló ní ni ìwọ lọ rà á ni ìwọ lọ ń bọ ni ìwọ lọ ń ra sọ fún ni gbogbo ẹ̀tọ́ lọ́n lórí rẹ̀ ju yìí lọ bọ́bá ṣe tán tó fẹ́ gbà wọ́n náà mú sí kọ́ mọ́jú ọlẹ́ ṣẹ́rí bó báyìí ọba dìta ni ọ̀dà nẹ́bí sallallahu alaihi à ọba ju ọ̀rẹ́ kínkín ń bẹ ẹrú yìí bẹ ó ní wà nábì sọlọ́run ó forí jìn mí bí n bá yọ̀ǹda ẹrú yìí pé kọ́ máa lọ ọ̀dọ̀ ọmọlúwàbí látòmí kò sì pọ́ùn tẹ̀tún kú òlóko ẹrú nù bọ́lọ̀ ti fẹ́ kí mòmí ní orí nù kìí ṣe bí eléyìí wá ìdá kí ìlànà wú ìtàkìlá ẹni tí wọ́n sọ fún pé bẹ̀rù ọlọ́run àbí mo fà yín lọ́lọ́run lọ́wọ́ àbí mo gbé ẹjùmí lọ ẹjù ọlọ́run lọ yóò tún wá ní ẹ́ and so what wàá jẹ ìyá yìí ná olúwa bá ní fàhásùbùhù jáhànà gbogbo ń tọ́ ń bá kì ní jáhànàmọ́ gbà lọ́wọ́ ẹ yóò tọ́ jáhànàmọ́ yọ̀ọ̀rọ̀ kún fún ọ yóò kún fàhásùbùhù òní nídìí nǹkan mìíràn ọlọ́mọdé ajá láti dùn àṣejùnú bí ẹ bá bọ̀rọ̀ rẹ̀ débi àtúbò wú yàǹté ẹbẹ̀rù ọlọ́wọ̀n ọ̀ràn ẹjù mi lọ ẹjọ́ lọ́n lọkọ̀ wọlé jí àfààní lọ́lọ́n lọ́wọ́ ẹ̀ máa sì ń kankan àtúbò wú yàǹté yàǹté máa ń bọ̀ tí ó tó yín gbogbo yín wò tó. wàlà bí sàlmì ha ó sì burú níbi téèyàn lọ fi àgbàgbọ́rọ̀ rẹ̀ rọ̀ sí tí ó lọ sinmi sí tí ó lọ sùn sí tí ó lọ tẹ́ni sí à ibi tí bóyá bá bára rẹ̀ pé jáà nẹ́mọ̀ lòún padà lọ tẹ́ ẹ sí tòun ó burú o ìgbẹ́ni ọba pé jáà nẹ́mọ̀ ni ó darí ọ̀rọ̀ rẹ̀ gbà nígbẹ̀yìn ó burú o ó burú nílé o ó burú o ọlọ́kọ́ mọ́sá àyàwá ya gbogbo iṣẹ́ tí mò ń yà yọ ìlàjà torí náà ẹjẹ akẹ́kọ̀ọ́ ní eléyìí ẹ má gbọ́ àwọn tọ́lọ̀ ń ròyìn yìí àwọn wo lẹ́jọ́ olójà pàtàkì ni bóun ti gbọ́ tà nẹ́bí ni à ọlágbá oní ọtọ́rítì olówó jù lọ gbogbo nta àfi yàrá wa jẹ náà nu kò sí ní tí ó ṣe olówó jù lọ onípo jù lọ onímọ̀ jù lọ ọ̀dàgbà jù lọ ọ̀kátó ọlágbá jù lọ gbogbo ẹ̀tọ́ ọlọ́run ju èyí ń lọ lórí tiẹ̀ bàbá gbà wọ́n náà mú kọ́ bárakùnrin yìí ti gbọ́ mọ̀mọ́ ní tòótọ́ bọ́ bá ti gbọ́ eégún èèyàn tó lé ní ó yẹ kó ṣe kíni ó yẹ kó ọ̀rọ̀ ni gbẹ̀ǹjẹ́ bá wí fún pé bẹ̀rù ọlọ́run eégún rẹ̀ tí wọ́n á lè kó fura sí rẹ̀ o gbogbo owó tilẹ̀ kọ́ jẹ́ abáná àwọn àtàwọn bàbá wa dáadáa náà bàbá wa dáadáa àwọn ìyá wa pa àwọn kan lè fún wa pé kò sí ní kí èèyàn lè ṣe báwọn èèyàn bá ti àwọn èèyàn ti wá máa àṣírí wọn máa lọ sọ wẹpẹ ẹka sọ fún pé mo fọlọ́ ń bẹ̀ ọ́ bí èèyàn bá ti lè pé ẹ bá ẹka ti bá láàyè pé ọ̀dà mo fọlọ́ ń bẹ̀ wọn ni kò sí ìbínú náà ara wọn rọ̀ tiẹ̀ tó ní fún mùsùlùmí àmọ́ gbẹ̀ǹ tí wọ́n ń dá fọ ọlọ́run tó ń kí ọkàn gbèjì kó bẹ̀rù ọlọ́run tó ṣe ní ìgbà tí wọ́n wí kankan àhásùbùrù jahannam wàlà bí sá àdìmẹ́ta lọ́mọ́ta sọ wa mẹ́ gbogbo àwọn àwà bí ìwà kẹfẹ́rí báyẹn ni wọ́n bá wà lọ́wọ́ ẹ̀ dákọ̀lọ́ jáwọ́ mẹ́ ìwà kẹfẹ́rí ni o tí wọ́n máa dẹ́rù ọlọ́run bá yàn kẹ́rù ọmọ bá yàn o àwọn tó rí bẹ́ẹ̀ lánàá làwọn tẹ́ máa gbọ́ nù tán àwọn àlùwà bí dú ibn al-Mughira àwọn ògbóǹtarìgì kèfèrí ara wa táwọn wàlídù wù lórílẹ̀ ayé ni pé báwọn wàlídù bá lọ ọjà wọ́n wà ara nǹkan lọ́dọ̀ mùsùlùmí wọn ò sì ní sanwó bàbá wa sìn wọ́n lówó ẹgbẹ́ tí làwọn wàlídù ọmọ wí kèfèrí páàlì ẹbọ ga yín pé nìkan bẹ tí ń jáde kìyàmọ yín wá gbàǹjọ òun mùsùlùmí mi náà wùwà bẹ́ẹ̀ lónìí ẹni tí wọ́n ń dẹ́rù àlùkìyámà bàtí wọn náà mọ̀ sí nǹkan kan iṣẹ́ ọwọ́ wà ní ìdùnnú mùsùlùmí lẹni tí wọ́n dẹ́rù àlùkìyámà bàtí wọn pa wọ́n dẹ́rù ọlọ́run bá wọ́n bá wọ́n pè é bẹ̀rù ọlọ́run wọ́n bẹ̀rù ẹ̀ lóòótọ́ wọ́n pa wọn kọ́ ọlọ́run lọ́wọ́ ká kí ló tó bẹ́ẹ̀ wá gbàǹkan rẹ̀ ọba ìpẹ́ ọ afàmì lọ́lọ́run lọ́wọ́ ni wọ́n mọ̀ wá lọ gbà ẹlòmíì wọ́n sọ fẹ́ lòmíì kọ́dà o bọ́ ọba jẹ ọjẹ owó yẹn ọgbà nǹkan rẹ̀ ọjà ń bá fún ọwọ́ àwa tí ó ṣe kò rí ọ ní ọ̀dà alọ́ ọ̀dọ̀ ọlọ́pàá ẹ̀mọ polisi ẹ̀ pro ẹ̀mọ polisi commissioner ẹ̀mọ ẹ̀yìn ojú báwọn lọ gbogbo àwọn ọlọ́pàá kéékèèké táwa ń lọ bá òun ló <laughs> ẹ́ alọ́ ọ̀dọ̀ lámẹ́yìn ẹ̀mọ ọ̀gá rẹ̀ àbí ọ̀dà bí àbárí ẹ̀tọ́ wa gbà lọ́wọ́ yín láyé tẹ ní gbogbo agbára káàkiri ẹmu lọ́wọ́ àgbà lálùkìyàmà ẹni ọba yí bẹ́ẹ̀ fún tètè lọ́dà nǹkan padà fún wọn. lọ́ba mọ̀ tó máa ń tí wọ́n wí lọ́ba ké lódodo ẹ̀tọ́ wọn bẹ lọ́wọ́. òun wọn gbà lálùkìyàmà wọn wí o. níjọ́ tó yẹ pé bọ́ba ní kéèyàn wá gba mílíọ̀nù fún one thousand òun ò ní gbà ìwọ náà síbi tó ti rí i kò sì ní gbé ọlọ́run ní tó kù ní pé gbogbo wàhálà rẹ tó ṣe láyé àmọ́ wa fi sàn ìsàn fáwọn ọkọ̀ jàmbá gbogbo ọ̀run wákàtí márààrún rẹ a máa fi san gbèsè ojú tó gbá jàǹbá tó ṣe àbòsí tó ṣe níjọ́ tá bámọ ò ní bámọ ọlọmọdé àbáwọn kábàámọ níjọ náà èyí náà ẹ dàpọ̀ ìwà burúkú ni tọ́lọ̀ ń ròyìn yìí ká fi tá fún yín o wà ìdá qila lahu ittaqillaha akhadhathu al-izzatu bil-ithmi. gbàwọn lè gùn rẹ wà lè ń gbà wọn ní ọbẹ̀ rẹ lọ́wọ́ hasbuhu jahannam wàlẹ̀ bí sa àgbẹ̀dá. wọ́n ìdá tutla ara àwọn ọlọ́run ka gbogbo àwọn ọ̀wà yìí ń sì ń bẹ láwùjọ gbogbo bí ti ń wù yí ẹ̀yin náà mọ̀ ẹni oníwà àwọn ọ̀wà báwọn lọ́dọ̀ ọ̀kan tó lọ́lọ́run fẹ́ wù wọ́n ìdá tutla àlẹ́yìn ayatuna báyìí ah, náà ìgbà òkè àyà mìíràn wàmínà náà náà ti láyà tó tẹ̀lé yẹn. ok wọ́n mi nàá náà náà. bọ́rọ̀ alukurani ti rí nu bàbá júwe àwọn tí ò da tí ò fẹ́ ká jọ wọ́n olùwọ́ wa tún júwe àwọn tó da ọ̀fẹ́ àṣekínní ọ̀fẹ́ àjọ wọ́n ẹ̀wò ìtọ́lọ̀ ń wí lẹ́yìn tó jòrò ní àwọn tí ọ̀fẹ́ àjọ wa minan nasi ló ti wí ń bẹ̀rẹ̀ minan nasi inú àwọn èèyàn náà ni ó wà kì í sàlìjànú olúwa ni gbogbo ń tà ń wí yìí kì í sọ̀rọ̀ àlọ́ kì í sọ̀rọ̀ ntí ọ̀sẹ̀lẹ̀ minan nasi ń bẹ nú ẹ̀yẹ èèyàn tó rí bá ti wí yìí wa minan nasi ń sì tún bẹ iná ẹni orí ìta fẹ́ wí dáadáa iná èwo ni wọ́n fẹ́ jọ olúwa ni ń bẹ àwọn èèyàn náà o man yashri nafsahu ibtigha'a mardati llah yashri nínú èdè lárúbáwá bí wọn bá ní èèyàn yẹsírí wọn wá tó lẹ́nìkan yẹsítárì àmì pé tá ló fi lé sí wọn word and opposite yẹsítárì ń ta ọjà ń ta nǹkan sorry yẹsítárì ń rà yẹsírí ń ṣe ìyẹn ni pé bó wù yàbí yẹrù ń ta nǹkan lárúbáwá kékeré nù ní advanced level o lè pé yẹ́sírí ìtumọ̀ yẹ́sírí náà ni pé yàbí ọ̀rù ń tà náà ni. olúwa láwọn kan bẹ nínú àwọn èèyàn kí làwọn ń tà yẹ́sírí nafsahu gbogbo ara rẹ̀ ní gbé fọlọ́n kí fi ń rà ebìtẹ̀ wọ́ àmàrùbọ̀ ọ̀sẹ̀ yà ọ̀rẹ́dì láti sacrifice gbogbo nǹkan ní kó wọn sá pàdé kíni ìyọnu ọlọ́run ní ẹ̀bá máa ti ń jẹ́ ìyọnu ọlọ́run yóò rẹ̀ dẹ̀ àti sacrifice anything à ti kọ́ lọ́wọ́ sá ti yọnu sí ọlọ́run ní bẹ́ẹ̀ nú àwọn èèyàn tí wọ́n rí bẹ́ẹ̀ man yashri nafsahu wọn á gbé ẹ̀mí wọn ta wọn á gbé ara wọn ta ìyẹn ni pé wọn á sacrifice gbogbo tí wọ́n ní nǹkan kan ò tóbi lójú wọn láti fi wá ìyọnu ọlọ́run sin tó tóbi wájú wọn láti fi wájú ọmọ rẹ ọlẹ́bí máa gbọ́ nùtà àwọn sọ̀hájà nẹ́bà Muhammad sallallahu alaihi wasallam ẹni tí dá ogun tó ní láyé lọ́rùn gbogbo pọ́pátì rẹ̀ sí méjì pé ẹ̀kọ́ dàgbé fáwọn kan tí wọn ò ní tó mi wá ìyọnu ọlọ́run. torí náà kí yọ jẹ́kọ̀ọ́ fún wa kò sí ń tọ́pọ̀ téèyàn fi wá ìyọnu ọlọ́run o gbogbo àwọn tí wọ́n máa sọ̀rọ̀ discouragement fún ọgbà èsì bẹ́ẹ̀ fún wọn ní fifty thousand jò ní mọ́sálásí o sì lágbára five hundred thousand ọ̀pọ̀ tó ọba máa ti ń jẹ́ ìyẹn lọ́lọ́ òtún wa gbọ́ pé mọ́sálásí tún ní ìdè kankan ìlú wọn tó agbọ́pọ̀ fẹ́ fún wọn ní hundred ká yóò wà àwọn àwọn yẹn wò rí bá ń fa níṣẹ́ ni wọ́n kò rí bò ó suntọ́pọ̀ láti fi wáyọ̀ ní ọlọ́run bọ́lọ̀ bá mọ̀ kọ́ kápá rẹ̀ kọ́dà báwọn èèyàn ọ̀ ṣé kọ́dà lọ́nà tẹ́nìkan òbí ní mọ̀ bọ́ọ̀ bá fẹ́ sọnù àwọn ẹlòmíín bàjẹ́ lóòótọ́ torí pé wọ́n gbọ́ pé ọdún eight hundred thousand mọ́sálásí wọn ò mẹ́ lónìí wọ́n náà ní òdì wọn wá máa kó gbogbo bùkátà àti wọn ọdọọrùn tiẹ ẹ kí lọ́nà ní ẹsẹ̀ nǹkan ẹ̀tọ́ rẹ fọwọ́ tún kọ́wọ́ òsì ọmọ ṣe ni ọmọ mọ̀ ṣerú yìí náà wọ́tá dàníyàn pé kò sí ní ń wá ìyọnu ọlọ́run kódà ọ̀lẹ̀ wá ìyọnu ọlọ́run látàrí oore tó ṣe fẹ́ yàn èyí ṣe mọ́ṣáláṣí nìkan èyí tó ṣe sí mọ́ṣáláṣí ìdílé ọlọ́run ó lè ṣàánú aláìní ó lè dun àwọn ọmọ òrukàn nú inú àwẹ̀ láwa yìí ọ̀pọ̀ èèyàn lè bí ń pa ó lè dun àwọn náà nú ẹlòmíì sínú kọ̀mọ́ntì èjẹ́ sàárì ẹlòmíì jẹ́ sàárì kọ̀mọ́ yìí jẹ́ sínú ó lè rí ọ̀nà ọlọ́run látàrí àwọn yìí náà wọ́n ní ààrẹ bá mọ bẹ́ẹ̀ ẹ̀rọ fún wọn ní ìjọba wọ́n dẹ̀ má pé mi mo fún ọ ọ̀dà bẹ́ẹ̀ gbogbo nǹkan kò sí tí ó pọ̀ jù èèyàn fi máa wá ìkíní kan ọ̀pọ̀ jù láti fi wáyọ̀ lọ lọ òun lọ́lọ́ bí ní kọ́dẹ̀ rí inú àwọn èèyàn yé ṣírí nafsa gbogbo ara rẹ̀ lòun lè gbé kalẹ̀ ẹ̀bìtì ọ̀rọ̀ á mọ̀gbọ́n bí ọba jẹ́ bẹ́ẹ̀ ẹnìkan ó ṣe dìde pé ibi tí wọ́n ní ẹ̀mí lè bọ́ sí ìpè á ah, bọ́bá ìpè nítorí kọ́rọ̀ ọlọ́run ọba lóòkè kí wọ́n má dojú ìsìláàmù bolẹ̀ ó ti yá yẹ́sùrí nafsa nǹkan kan ò tóbi ni gbogbo ẹni ọ̀fẹ̀mí rẹ̀ lẹ̀ kò sí ń tọ́tẹ̀ mi. nínú gbogbo ń tọ́lọ̀ ń bá ṣe fún ọ tó lè fi wáyọ̀ ọlọ́run má lè ṣe nǹkan alákòóbá kan jẹ́ ọmọ gbélé ipọ́ ilé kò sí ń tọ́pọ̀ o ìyọnu ọlọ́run pọ̀ jùlọ o ọlọ́mọṣà jẹ gbogbo owó ṣètò ń jẹ ìyọnu rẹ̀ wallahu ra'ufun bil ibad olùwọ̀ ọba tó o ṣe ń bá sòwò yìí ọba aláàánú ni o ń gbogbo ẹ̀dá wallahu ra'ufun bil ibad àti ìṣàánú kí kẹ́ gbogbo ẹ̀dá ni ọlọ́mọ́sà kẹ́ gbogbo wa ọ̀ṣàánú wa ibi náà náà dúró هذا والله أعلم وصلى الله على نبينا محمد وعلى آله وصحبه بسم الله نعم وعليكم السلام ورحمة الله نعم آية تاكاي نعم نعم Mm. àfáà ní ńgbà tá a dáwọn kan ní wọn bá fọlọ́ ń bẹ̀ yẹn wọn bá fọlọ́ ń bẹ̀ wọ́n ìgbà wọn lè gun ó tún wá lé wọn ní bí sọ́jà bá dá sẹ̀rí àfúnyàn sẹ́yìn ní dákun torí ọlọ́run nígbà wọn ló tún wá múra tóun náà kó sínú àyà yìí ó lè kó sí ó sì lè má kó sí. gbogbo ẹni tó deserve punishment ó deserve jìyà kan ìmọ̀ jìyà hududu ṣẹ̀ríà ni àbí jìyà bá ti ń ṣètò ayé wa náà tí ó lòdì sí nǹkan kan nù tọ́lọ̀ ń wí torí nísìnyí ìwọ lọ mọ̀ọ́mọ̀ ẹ ọjà tírafíkì iná àbò òde bẹ́ẹ̀tì ọwọ́ àlọ́ ńfọlọ́run bẹ ẹ ọ̀nfọlọ́run bẹ road safety ọwọ́ àni ẹ̀ irú wọn náà lọ́lọ́run wípé wáyé irú yìí ń kọ́ <laughs> irú yìí ń kọ́ o irú yìí ń kọ́ dandan ni kárẹ́ ni tí ó wà ní tí ó máa jẹ ni tọ́tọ́ sí kíni tọ́tọ́ sí ya bíbẹ̀ ẹ̀kọ́ ànírẹ́ nìkan kan tí ó lòfin ọlọ́run ẹnìkan jalè wọn ní agbe lọ́wọ́ ẹni tí ó lé wọn á ní ọmọ ẹgbẹ́ yẹn lọ́wọ́ á ní mo bẹ̀ ọ́ nítorí tọ́lọ́run o ẹnìkan pààyàn wọn ní ẹni ọba pààyàn á pa ni ẹni ọba múdà lọ́wọ́ pé ìwọ lo òfin ọlọ́run lọ́wọ́ á ní mo bẹ̀ yín torí tọ́lọ́run o torí báwọn àfa <laughs> torí báwọn èyí tá à ń wí ni pé ní ẹni tó mọ̀ pé ní ìwọ lọ́sẹ̀ ẹ̀tọ́ rẹ ni ọgbà ọ̀kápá àti mójúkó ńlá ìfi rẹ̀ àbí bẹ́ẹ̀ kọ́ ìwọ gan lọ tiẹ̀ ṣe àbòsí fún ń tún wá ń fọ ọlọ́run bẹ̀ ọ́ ń tún pé ọbẹ̀rù ọlọ́run ìgbà òun ni egun rẹ wá ń ṣe kíni ń lè lọ́lọ́run fi ní bèlè éfímì lórí kíni ń lè lórí kíni lórí ẹ̀ṣẹ̀ gbogbo ẹni tó bá yẹ pé lórí ẹ̀tọ́ ní fífi yà á jẹ èèyàn yìí wọn ṣe lórí kíni lórí ẹ̀ṣẹ̀ òkú náà yàtọ̀ mọmọ ọgbà ọgbà rẹ náà alẹ ìgbìmọ̀ sọlá. sallallahu alayhi wa sallam. yàrá ń ṣe yàrá lọ́lọ́wọ́ kẹ́ ànábì tán bá dárúkọ ànábì òkè ẹ tán bá dárúkọ ànábì àṣàṣà láti fún mi gbogbo bí wọn bá ti dárúkọ ànábì Muhammad sallallahu alaihi wa sallam níta máa wí ni pé sallallahu alaihi wa sallam allahumma salli wa sallim alaihi gbogbo ọ̀nà tí yẹn bá mọ̀ tá a fi pé àtikẹ́wò àtìgẹ̀ kọ́ máa bá ànábì sallallahu alaihi wa sallam èyí tá a máa wí nù kí ni. bẹ́ẹ̀nìkan bá wá ń wí díẹ̀ ní yorùbá àbí ń wí lárúbáwá náà sallallahu alaihi wasallam ọlọ́mọta àbáwá kẹ́ ànábì ǹjẹ́ yẹn ọmọ wa pé àmì àmì àmì àmì kọ́ gbogbo àdán bá ti dákọ̀ ànábì ìwọ náà sàṣà láti fún ni níta ànábì wí nù ànábì sì ní rọ́gbìmọ̀ àǹfì ìwé ẹni bẹ́ẹ̀ ọlọ́run fi mú rẹ̀ gbólẹ̀ man dhukirtu indahu wa lam yusalli alayya gbẹ̀yìn tí wọ́n dákọ̀ mi létí ẹ̀ tí ọmọ kọ́ yẹ kó wọn ṣe kíni kó wọn sọ̀rọ̀ àsàlátù ìkẹ́ àti ìgbẹ́fẹ́ ní ànábì torí náà gbogbo ọ̀nà tá a bá ti gbọ́ tá a bá dákọ̀ ànábì kí láàmà wí sallallahu alayhi wa sallam sallallahu alayhi náà wa alaykum salaam wọ́n ní ẹnìkan kú ó sì jẹ gbèsè gbogbo àwọn èèyàn rẹ̀ wọn ò rí gbèsè yìí san wọ́n wá fílẹ̀ bẹ́ẹ̀ ó gbé gbèsè lọ àlìkìyàmà ó léwu o ó léwu o àmọ́ kó tó dé báyìí ìṣẹ̀rí àti wá solution fún wa àwa ni ẹja mọ̀ kí ni solution tí ìṣẹ̀rí àwa ni pé inú ta kọ yọ nínú téèyàn fi ilẹ̀ kó tó kan bá pínpín rẹ̀ òun ní ká san gbèsè rẹ̀ nínú ogún rẹ̀. bàbá ìpele kan ti ń gbé náà ló ní láyé ẹ̀ta bàbá ìgbé yàrá rẹ̀ kan ti ń sùn náà ń tiẹ̀ ẹ̀ẹ́ta ẹ̀ fi san kínní ẹ̀ fi san gbèsè rẹ̀. ntọ́ bá kù lẹ́yìn gbèsè ni ọ̀wà pínpín àìpín ogún ká tó kílíà gbèsè o ẹ̀dá kan já lọ mọ̀ bẹ́ẹ̀ o kí gbogbo ẹni tó sì gbẹ̀yìn òkú ẹ ọlọ́run ẹ má jẹ́ àwa wojú ogun ológun káfí máa wá dènà ìta àmọ́ kó o tọ́ ni ya ìwé tí wọ́n kọ fún yín dàgbà àwọn jẹ yín lówó <laughs> ẹ̀sìn wọn sáyìn fún yín tẹ́sí mọ̀ pé bí wọ́n ti ń bára wọn kó àwọn àgbàlagbà yìí àwọn èyí sáyìn <laughs> àwọn èyí kọ̀ nǹkankan wọ́n trọ́ọ̀sì ara wọn náà ní pé à máa lò náà wọ́n bá yá ọ padà fún mi máa lò náà lòun lọ bọ́ njẹ bá mọ̀ pé èsì tiẹ̀ ẹ má jojú yín ọ̀ràn má ogún rẹ̀ torí pé nínú sẹ̀ríà ẹ gbọ́dọ̀ yọ gbèsè kó nínú dúkìá òkú kó tó di pé a mọ̀ wá pé ntọ́ bá kú ntọ́ bá ṣe kíni ntọ́ bá sẹ́kù yóò bá sì kú nǹkan kan má kó kù mọ́nu o ntọ́ bá kù lọ́lọ́ ní ẹ̀jẹ̀ lógún o bí ọba sì sí ńlẹ̀ mọ́ tí gbèsè bá ti kó gbogbo ẹ̀ sí mọ́ lọ káwá àzúmu pé ẹnì yìí ń tó fi lẹ̀ kọ̀ka nítorí wàá farú kọ́ba ipa kọ́kọ́ àfúláì ńtọ́lọ̀ ní àti nítorí wàá farú béèrè yìí ni pé síbẹ̀ náà ó sì ṣe kíni ó sì kú ó sì tún jẹ́wọ́ àmọ́ kò yẹ kí àti ẹ̀ má rí nǹkan kan sán bẹ́ẹ̀ torí pé bó ti lè wọ́ ọmọ yóò sá ní nǹkan kan tó náà ní kọ́dà bọ́jọ́ kadà rẹ̀ ẹ̀ ta bẹ́ẹ̀ ni gbòǹtì lọ́dọ̀ di pé a máa ṣètò kọ́dà lọ́dọ̀ àwọn kan náà àwọn onímọ̀ indal jumhur lọ́dọ̀ ìmáàmù Málìkì ìmáàmù Ṣáfi'í ìmáàmù Abu Hanifa kọ́dà àwọn ní ẹ̀sán gbèsè rẹ̀ kẹ́ ẹ tó wó wa aṣọ tẹ́ fi sí. Alimamu Ahmad ló ní ah, ẹ̀kọ́kọ́ bàtírì rẹ̀ ẹ̀ máa wá sàn. àmọ́ ẹ̀rí lọ́dọ̀ àwọn àyímọ̀ mẹ́tẹ̀ẹ̀ta àwọn ní kọ́dà gbèsè rẹ̀ làkọ́kọ́ bí ọba sówó tẹ́ fi sí ẹ̀wá nǹkan kẹ́ páàkì rẹ̀ bẹ́ẹ̀ ẹ̀sán gbèsè náà ọba ìpè gbowó tó wà nílẹ̀ gbèsè ní ọ̀ràn kọ́dà kò ní tó ra aṣọ tẹ́ẹ̀sì rẹ ni tí ó sànú ẹ̀ tí ó gbọ̀n lásọ ibi tọrọ gbèsè lédè ó kéèyàn ọmọ ẹ̀jẹ̀ tó fi kún ibi tọrọ gbèsè lédè wọn lójú ayé anábùa Muhammad sallallahu alaihi wa sallam bá wọn bá fi ànábì pé lámà yín kú ẹ̀dá kan wá bá wa kírun sí la ànábì máa dáhùn sọlọlọ àmọ́ béèrè wo la ànábì ó béèrè lọ bá débẹ̀ èyí tẹ̀yìn ó wò pé ah, wọ́n mà dájú o wọ́n sì tún wá ń sọ̀rọ̀ gbèsè níbi tó kú wa ńlẹ̀lẹ̀ òfin ọlọ́run ní ibi tí wọ́n tẹ òkú kalẹ̀ ànábì ó béèrè pé sékọ̀ jẹ gbèsè bọ́rọ̀ gbèsè ọba wú ànábì ò ní ṣe bẹ́ẹ̀ ẹni tí wọ́n tẹ kalẹ̀ ló kú tá a fẹ́ kírun sí la wọ́n ti tẹ kalẹ̀ ọ̀rẹ́dì ànábi wa ní ẹdú ah, ẹdú ká tó gbé òun tó sékọ̀ jẹ́ kínní sékọ̀ jẹ́ gbèsè. bí wọ́n bá lọ jẹ gbèsè ìbéèrè kejì sóní ń ké sàn sóní kínní sóní ń ké sàn ẹni tí wọ́n bá ní kò ní ọjẹ òṣìṣẹ́ tó ń ké sàn kalẹ̀ kò sí ara ọ̀nà tá fi jẹ́ àwọn èèyàn mọ̀ kó ṣe ń tí ọ̀tá wa gbẹ̀yìn dà yọ wà ní sọ́ọ̀lù àdàsọ̀ ìdè ẹnìkan náà yóò kírun sí la àwa ń lọlé gbogbo ẹ̀yin tẹ́ wà ń bẹ ní orí rẹ bá fi ọmọ pé ee kanabi ó débi òkú yẹn kó yí ẹ̀yìn padà ọlọmọdé ìmọdé yẹn ló lórí ibú èyí ń indikéètì bí kíni bọrọ gbèsè gbígbẹ bọrọ kọrọ tẹ́lẹ̀ mi ọmọ sọ pé bí nàìjíríà náà jẹ gbèsè gbèsè lòún jẹ náà òun ọjà ni gbèsè burú jòlè lọ́ngbà mi o torí náà kọ́ńtàlùkọ́ ó du orí ara ẹ̀ torí pé àwọn tí ó gbẹ̀yìn rẹ̀ ọ̀ma báwọn ti rí nínú wọn ń bẹ náà àwọn tó rí bí mo ti wí yìí kọ́dẹ̀ yìí tí wọ́n mọ̀ wọ́n jiyàn rẹ̀ pé rọ́ wọn ò jẹun lówó wọ́n sì mọ̀ wọ́n mọ̀ pé bàbá yín jẹ ẹni báyìí lówó àmọ́ wọ́n ti wò ó pé nígbà tá a bá tún wá yọ wá mílíọ̀nù fẹ́yìn tí kó ìdí bẹ́ẹ̀lẹ̀ yé lọ́wọ́ á pín àwọn ọmọ mi ń bẹ tí ó rí bẹ́ẹ̀ lẹ́yìn rẹ̀ o torí ẹ̀ ní kó tètè ṣáájú ààrẹ jọ wà lákọọ́lẹ̀ bọ́ba rí i pé àwọn ọmọ rẹ̀ ò ṣe tọ́sí mọ́rẹ́ rẹ̀ kan pé bá ń tọ́jú ẹ̀ pé ẹni báyìí mọ̀ jẹ́ lówó o ṣe pàtàkì ẹ̀. tọ́ àzúmi pé ọwọ́ owó kalẹ̀ ọ̀ka bá ti wí. àwọn èèyàn rẹ̀ tí ó dogun rẹ̀ àwọn lọ́kọ́ kàn àwọn tó yẹ kí bọ́ba fi nǹkan lẹ̀ ẹ̀yin lẹ́ẹ̀ṣẹ̀ kí ni ẹ̀yin lẹ́ẹ̀kọ́ dandan ẹ̀ san gbèsè rẹ̀ náà òun ló jẹ́jẹ́ pa anabi sallallahu alaihi wasallam anabi ní mamata wa alayhi siyam sọ́ọ̀mà ànuhu wàlíyù gbogbo ẹni ọba kú tí àwẹ̀ ń bẹ lọ́rùn ẹ̀ tí gbà tó fi kú anabi láwọn wàlíyù àwọn èèyàn rẹ̀ àwọn tó gbogbo ẹ̀ wọ́n gbà àwẹ̀ wọn o àwẹ̀ yìí gbèsè tọlọ́ọ̀ ni gbèsè jígínní tọlọ́ọ̀ gbèsè tèèyàn ti burú kọ́dà àwọn àlùfáà ní bọ́rọ̀ bá di pé wo ni ká kọ́ san ẹ̀kọ́ san gbèsè tèèyàn torí gbèsè tọlọ́run aláforíjì lọ́lọ́run ó lè ṣàmójútó ọmọ èèyàn lè yarí kó wọ́n gbà nǹkan wọn o kọ́dà bẹ́ẹ̀ yà múrun rẹ̀ àtàwẹ́ rẹ̀ wá láǹtì àmọ́ náà ni ẹ bá wọn mú wọn gbà wọn fi pé ẹ̀kọ́ gbèsè tèèyàn lè kọ́dà ju gbèsè ti ọlọ́run lọ torí náà àwọn èèyàn ẹ̀ bọ́ bá fi gbèsè ilẹ̀ yín náà lẹ́sẹ̀ kínní ẹ̀yin náà lẹ́rọ ẹ̀ma wa ẹ̀ wà bẹ àwọn tí ó jẹ ẹ̀ àmọ̀ sàn yé gbà báyìí àmọ́ kó tó di báyọ̀ ọ̀mọ́rú àwọn èèyàn tí ó gbẹ̀yìn rẹ torí bí wọn bá san ìbéèrè tí dókítà béèrè sí ni bí wọn bá fi wá san ọ wà lọ́rùn ẹ o àfi bóńtọ̀ ń bá padà lóhùn yọ̀ǹda bóyá má pàdé láti yá bá yọ̀ǹda rẹ̀ tí ọba fi fi òun náà kó kálukó mójú tọrọ gbèsè gbèsè débi kìí ṣe pé èèyàn yáwó nìkan ọ̀fìn kan sí ọ lọ́wọ́ ìwọ ni tírẹ́ṣọ́ra ẹ mọ́sálásí àbí ìwọ ni tírẹ́ṣọ́ra ẹgbẹ́ ẹgbẹ́ ọmọ ìlú gbèsè náà ni àbí tírẹ́ṣọ́ra ẹgbẹ́ òṣìṣẹ́ owó ń bẹ lákàntì rẹ àwọn ọmọ kan rí zero zero zero zero tètè jí wọn mọ̀ pé iye zero báyìí jẹ́ mẹ́ o àwọn zero zero zero yìí wọ́n kò ní o ó ṣe pàtàkì o ọlọ́run àwùjọ àdáhàdà ẹ lásán àná ọjọ́ ti lọ bàbá àdá aleykum salaam lórí gíní ẹ fixed deposit èèwọ̀ ni haramu gbogbo ẹni tí ń fowó sí àkáǹtì tí wọ́n ń pè ní fixed deposit torí tó máa fix deposit náà ni pé ọgbà rìbá ń bẹ yóò lé kọ́dà líle tiẹ̀ tún wá bú ó tún gbé pọ́n tó máa fix deposit náà ọba gbé five percent là ń fáwọn èèyàn tí wọ́n gbàgbé rẹ̀ sọ́dọ̀ wa fóṣù mẹ́fà fixed ah ten percent ń jẹ o twenty ń jẹ o ní kúkúrú haramu ni o inú àwọn ọ̀nà tí ó yẹ kí mùsùlùmí ọmọ gbà wá owó nìkan máa lọ kó sí fixed deposit account nítorí pé interest ibẹ̀ ọ̀pọ̀ nínú. lẹ́yìn kọ́ jẹ́ haramu ó tún lè wá fa ìyà míì fún yàn bọ́ bá ní í ṣe pẹ̀lú pé yàn tó wá fi kó bá àwọn ẹlòmíì. ẹlòmíì ò pé òun ni wọ́n ní ọmọ ẹ̀sán sálárì báwọn èèyàn yọ wà kọ́kọ́ kó wọn lọ fixed deposit bó sunrun kan bẹ ọmọ yẹn tí ó lé sọ̀rọ̀ ẹ̀rin ìjọ kan tí ọ̀ jẹ́ kẹ́ni tí ó fi jẹ ra gàrí àbí èlùbọ́ tí ò rí ra ń yọ gbẹ̀tọ̀ rẹ̀ lọ́dọ̀ rẹ̀ láti àmọ́ bọ́ máa fún láyé. torí gbogbo ọ̀nà tá a fi ń nira wa lánàá sálárì àwọn ẹlòmíì ọ̀pẹ́ ọ̀pẹ́ mi dídí ń bọ̀ o. ọ̀gá tó gbọ́dọ̀ ẹ̀ e kọjá lòun àti bank manager ti jọ dì í pé ẹ̀ má tètè rìlíṣẹ́ o. bó sun méjì bó sun mẹ́ta ìbáyìí ni o gbogbo ń tọ́ gbà ní ìwọ ni o bí o sì jẹ́ tàwọn èèyàn ní tiẹ̀ gan kọ́kọ́ lọ fi sí deposit pé nítorí pé ọgbà interest ń ìwọ ni ọlọmọta ṣe ọ̀nà ìjẹmúmu wa ọlọ́kó ṣe ní rọrùn kó ṣe ní ti hàláàlì lẹ́yìn tẹ̀yìn ò ní jẹ tí ó yà gbẹ́ẹ̀ tán tí ọmọ wa rojọ́ láìkè á mọ̀ ẹ̀ràn tí tí mo wí fún yín lánàá àbí jẹta ó ti kọ́ jẹ́ kó dùn tó ẹnu ọ̀ma tẹ́lẹ̀ yìí náà mo ti wí ẹ́ ẹnu ọmọ gíní mọ̀jẹ̀rí ọ̀jẹ̀ ọ̀yàgbẹ́ rẹ̀ ọ̀gbàgbé ẹjọ́ rẹ̀ sì ń bẹ lọ́hùn tó lọ èyí tó jẹ burú ni pé ẹlòmíín wá kó gbogbo owó ìjọ kódò ń lọ jẹ́ ọkàn kó jọ sí báǹkì ni gbogbo bí bá ló sí máa fẹ́ ní báǹkì kí ní òbí ṣe kí jẹ àwọn kan ní ọ̀nà lẹ́yìn ìwọ ló sì rẹ̀ <laughs> ti ná sọ ní àwọn ò ní rojọ́ bàbá àwọn ló kó kalẹ̀ ó mú nǹkan ní nǹkan má tiẹ̀ fixed deposit àtòmí níbi wọn billions ọ̀pọ̀ ọ̀pọ̀ billions kí ló fi ṣe tẹlomi burú débẹ̀ pé òun kó tún jẹ́ àmọ́ òun ní ó kí ni òun ní ó rẹ̀ ọ̀sán mọ̀gbọ́n ọ̀rọ̀ àwọn ọmọdé yìí mọ̀ ṣáàbàdì وعلى آله وصحبه أجمعين سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله